ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ lọ́dẹ̀ ní gbogbo ibikíbi tí àǹfààní ti lórí ọ̀fẹ́ láti máa wo tẹlifíṣàn Orísun lọ́wọ́lọ́wọ́ mo sì ń fi àsìkò yìí kí wa ní gbogbo ọ̀dẹ̀ tá a wà ní gbogbo àyè tá a wà wípé a kú àyájọ́ ọjọ́ olólùfẹ́ tòní kí n máa sọ wípé happy valentine ní gbogbo ibikíbi tí ẹ bá wà ṣẹ́yìn náà ti ń gbádùn ṣó ti ń ṣe pọ̀pọ̀ ṣinṣin oríṣiríṣi text messages wo ló ti wọ àwọn àwọn àtẹ̀jíṣẹ́ wo ló ti wọlé sọ́dọ̀ yín lónìí ṣé bí ẹkẹ tó kù ní láàárọ̀ yìí dáàdi ṣé mọ́mí ti sọ wípé dear i love you happy valentine ṣé ti fìfẹ́nukónu tó dáa ṣé ti fi kíra yín ṣé ti ṣàdúrà gbàdúrà fún wọn báwo ni ọ̀rọ̀ ìtùnú ṣe tẹ̀ ti yín létí àwọn ọ̀nà tẹ́ gbà pàdé ara yín tàbí tẹ́ bá kúrò níbi iṣẹ́ tẹ́ bá máa padà dárí gbogbo ẹ̀ sílé lálẹ́ ṣégbà yẹn gan-an lẹ fẹ́ ṣe ni àbí ẹ tiẹ̀ ti fọkàn sí wípé ọlọ́run ṣe valentine yìí òpin ọ̀sẹ̀ ló bọ́ sí ẹ wo ọ̀nà tí ìbáwò kó gbà ọ̀nà tí ìbáwò kó rìn kémi náà wá máa kí wa láti tẹlifíṣàn Orísun wípé a kú àyájọ́ ọjọ́ olólùfẹ́ tòní àṣeyíṣẹ́ mi àṣeyíṣẹ́ mi lágbọ́dọ̀ Olódùmarè ṣogúnrẹ́ni kejì lórúkọ tèmi mú kí n kábọ̀ sórí ètò ojúmọ́ ire ti ọjọ́ Jímọ̀ tó ń sọ nípa ìfẹ́ àti ìdílé níbi tẹ́ ti máa ń bá àwọn ọ̀rẹ́ yín ọmọ yín olólùfẹ́ yín tó rira olówó ń yọ̀ tó bá ń gbọ́ ìyá oníkálukú wà lọ́rà lọ́rà lọ́jà nígbà tí wọ́n ti ń pàtẹ aṣọ ìyá oníkálukú wà lọ́jà níbi tó pé ń pàtẹ ìlẹ̀kẹ̀ ìyá tó rira olówó yọ̀ wà níbi tó wà ìyá mi ọlọ́wọ́ yín ìlẹ̀kẹ̀ táwọn ọ̀tá mi ń gbòòrò dé lèmi náà orin yẹn lásán gan ó yẹ kẹ́ ti mọ̀ pé orin tó rira olówó yọ̀ ni ní gbogbo ọjọ́ Jímọ̀ lè máa ń bá a pàdé pẹ̀lú kọ́kọ́rọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n lónìí àwọn méjèèjì rìnrìn àjò ì ìfẹ́ torí ra rìnrìn àjò ìfẹ́ lọ sọ́dọ̀ olólùfẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ náà ni kọ́kọ́rọ́ ọ̀rọ̀ náà rìnrìn àjò ìfẹ́ lọ kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́sẹ̀ wá ní ṣògo rẹ́ni kéjì o ìwọ bá wa délé lónìí ti ṣe ọjọ́ ọjọ́ February fourteen ti ṣe ọjọ́ kẹrìnlá nínú oṣù kejì èmi nìkan kọ́ ni mo wá wà lórí ètò lónìí ẹ ó gbádùn wa dáadáa nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní yẹtí etí kan ò yẹtí wọ́n ní bàtà ẹsẹ̀ kan báyìí ò yẹsẹ̀ wọ́n ní bí ilẹ̀kẹ̀ bá pé méjì nídìí obìnrin ìyá adó ṣàwòrò wọ́n ní bí ẹsẹ̀ bá wá pé méjì tí ń tẹ̀nà ìyá àtẹ̀nà kàṣàkàṣà lóòrọ̀ yìí èmi àti èèyàn pàtàkì kan ń bẹ lórí ta lẹ́ni yẹn jẹ́ kọ́mọ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ ṣògo rẹ́mi kejì o eh. ọlọ́dídì fẹ́ lèmi náà ń jẹ́ o hmm. bẹ́ẹ̀ ni aya olúwa ṣe ńlá fún mi bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ bọ̀bọ́ yẹn á ń sọ hmm. lẹ́ni tó jẹ́ àyájọ́ olólùfẹ́ ẹ̀ eh, hmm. àti sọ̀kalẹ̀ bíbá lórí Orísun tẹlifíṣàn bí eh bẹ́ẹ̀ èkejì mi ṣògòrò hmm. ni kejì wọ́n ṣe sọ wípé a fẹ́ délé ni hmm. fún àwọn tíya tíya tíya tí wọ́n rìnrìn àjò ìfẹ́ àwọn kan wá ìfẹ́ wá ajé ìfẹ́ wá a máa jẹ́ kọ́ mọ̀ wípé àwa gangan náà ń pè ní ọmọ ìfẹ́ ẹni ìfẹ́ alẹ́rìn ìfẹ́ alọ́rọ̀ ìfẹ́ èdìdí ìfẹ́ èdìdí ìfẹ́ wà lórí ìjókòó pẹ̀lú ṣògùn rẹ̀ ní kéjì ìfẹ́ máa ṣe kí ó máa rò pọ̀ ó máa jàn pọ̀ ó máa lẹ̀ pọ̀ ó máa ó pọ̀ valentine tèmi ìṣèṣogo hmm. <laughs> eh. kí ni fún máa dẹ̀ wá sọ̀rọ̀ lé lórí hmm. lónìí òun náà náà ni wípé a máa béèrè wípé kí ni àwọn olólùfẹ́ fẹ́ gan-an hmm. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bá ẹnì kejì ẹ̀ àjò hmm. ìfẹ́ látọjọ́ tó ti pẹ́ tó bá béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ni nǹkan tó ń múnú ọkọ rẹ dùn kò lè sọ tí wọ́n bá béèrè wípé ẹni tó tiẹ̀ sọ wípé o fẹ́ bá rìnrìn àjò ìfẹ́ ayérayé yìí pé yìí méjèèjì fẹ́ jọ di tọkọláyà lọ́jọ́ iwájú hmm. kí ni nǹkan tó máa ń bi nínú kò lè sọ ẹlòmíràn tiẹ̀ wà nínú wọn tó jẹ́ wípé gbogbo ìgbà lọ́kọ rẹ̀ fi ń bínú hmm. nǹkan kékeré báyìí máa ń hmm, ó ti kanra ọkọ mi ń kanra ṣé o tiẹ̀ wá jókòó ṣé o tiẹ̀ wò wípé kí ni ó máa ń mú ọmọkùnrin yìí kanra kí ni olólùfẹ́ fẹ́ gan-an hmm. kí ni olólùfẹ́. ètò yìí ètò wa Ojúmọ́ Ire sì ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ̀ nìkejì láàárọ̀ yìí tí a ń délé fún tórira olówó yọ àti kọ́kọ́rọ́ ọ̀rọ̀ tí a sì pe àkórí tààrọ̀ yìí ní kí ni àwọn olólùfẹ́ fẹ́ gan-an hmm. àti mẹ́nubà èmi àti Ọlá Ọ̀nàbàjọ ìdídì ìfẹ́ lájọ wà lórí ètò tòní níbi tí a ti jọ ń sọ̀rọ̀ nípa o ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ bíbélì sọ wípé tí a bá farabalẹ̀ tá a bá ní sùúrù ó ní àwa jẹ èrè ilẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ni ò lè jèrè ilé ọkọ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ hmm. nítorí pé wọn kò farabalẹ̀ ọlá ó mú mi rántí ìtàn kan kó tó di wípé ó máa sàn nǹkan tóbìnrin fẹ́ hmm. nígbà tá a wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nínú ìwé aláwìyé wọ́n sọ nípa arábìnrin kan tó jẹ́ wípé kò ń rí ojú ọkọ ẹ̀ lẹ̀ hmm. wọ́n ní gbogbo ìgbà ìbínú ni wàhálà ni ìṣòro ni kò ń rí ó wá káàkiri lọlé babaláwo lọlé oníṣègùn ó ti gbó wọn ti gbowó gbowó lọ́wọ́ ẹ̀ ó wá dijọ́ kó wá lọlé babaláwo kan babaláwo yẹn wá ní wo tẹ́mi bá ṣoògùn eléyìí fún ẹ ohun tó o máa rí èsì gidi ni tí ọkọ rẹ ò bá nífẹ̀ẹ́ pèmí ní ọmọ àlè yẹn àá kí lẹ fẹ́ bàbá yẹn wá ní ohun tí mo fẹ́ rèé mi ò nídìí owó ẹ lọ wá kìnìún tó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ mo nílò wàrà ẹ̀ a ka ìtàn yẹn tó tọ́. Ah, nígbà tárábìnrin yìí wá bẹ̀rẹ̀ ó wá délé babalá babalá ah, ó wá ní lọ wá wá ló bá dọ́dọ̀ àwọn ọlọ́dẹ ó lọ sọ́dọ̀ olú ọdẹ jọ̀ọ́ bàbá hmm. mo lówó mo fẹ́ kẹ́ lọ bá mi fún wàrà kìnìún yẹn ẹ kìnìún ò bímọ gan <laughs> a lè dọ́dọ̀ ẹ̀ abẹ́lẹ̀ ètè ìgbà tí ó wá bímọ hmm. ẹ ti rí adìyẹ tó bímọ rí ẹ wo bó ṣe máa bẹ̀rẹ̀ sí ní máa hmm. ah, tá a bá rájá tó ṣẹ̀ bímọ ká tó wá sọ nípa kìnìún olóòlàjù tó bímọ nígbà tí kò rọ ọlọ́dẹ kankan tó dẹ̀ jẹ́ wípé ó nílò ilé ẹ̀ hmm. ẹ̀ mọ̀ tó ṣe ó wá ní láti lọ ó ní kán júwe ibi tó ń ti lè rí wọ́n wá júwe agijù ńlá kan fún kó tó lọ ó ti wá pa àgbò ó wá sè ó dùn ó wá dúró lọ́ọ̀kan ó wá ń ju ẹran yẹn sí kìnìún ó lọ lọ́jọ́ kìíní ó lọ lọ́jọ́ kejì nígbà tó fi máa di bí ọjọ́ kẹrin tó ń ju ẹran yẹn sí kìnìún ó ń súnmọ́ kìnìún yẹn díẹ̀díẹ̀ hmm. títí tó fi di pé ó lè máa fún wà ó ń fún kìnìún yẹn ní ẹran ó wá hmm. padà lọ lílọ pa míì nígbà tó ṣáà máa fi lò bí ọjọ́ méje hmm. kìnìún ti mójú ẹ̀ àwọn ọmọ kìnìún gan ti dá bó ṣe lórí ọ̀fẹ́ láti fún un rèé nígbà tó fún wàrà tó gbé dọ́dọ̀ babaláwo babaláwo ni hmm. ẹ́ ọ̀ríjínà ojúlówó hmm. rẹ̀ ló gbé wá yìí báwo ló ṣe ṣe ó ní àbàbà ọgbọ́n tí mo lò yìí hmm. sùúrù náà ń pè é wọ́n wá ní ojúmọ́ ire ti ọjọ́ friday eléyìí tó jẹ́ pé àyàtọ̀ tó jẹ́ ọjọ́ lólùfẹ́ òun náà láwa tẹ ó dá mi lójú pé ẹ̀ ń kọ́ ẹ̀rí ọkàn tàbí méjì kì í ṣe pé àkàn ń pàṣàmọ̀ ìfẹ́ látàárọ̀ ṣùgbọ́n a tún sọ àwọn nǹkan tó yẹ ká máa ṣe àwọn nǹkan tó yẹ kí ìfẹ́ kó máa gbilẹ̀ ẹ̀ nínú ilé wa gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí obìnrin òun náà láti ń pàṣẹ àmọ̀ fún wa látàárọ̀ ó dá mi lójú pé ẹ̀dẹ̀ mú ẹyọ kan méjì ebi pẹ̀lú ṣògo rẹ́ni kejì náà lájọ wà lórí ètò tẹ̀ bá rántí ká tó lọ sílé agbára lẹ́ẹ̀kan ṣògo rẹ́ni kejì tèmi lórí ètò lénìí ó ń kì mí ah. orí mi dẹ̀ ń wú. mi ì orí mi ń wú èmi náà ti wá ṣe ìlérí kan fún ṣògo rẹni kejì kó tó di pé a lọ sílé agbára lẹ́ẹ̀kan mm. ẹ wá mọ tí mo mú wá báyìí ẹ mo ní ìwọ ṣògo mm. mo ní tó bá hun ewúrẹ́ ilé kó mm. jí ire lóko ilé tó bá hun àgùntàn kó jí ire lóko hmm. ìsàlẹ̀ ilẹ̀ wọ́n ní tí ìwọ ṣògo rẹ́ni tèmi. Mm. Mm-hmm. ẹ ìmùlẹ̀ ọlá èdìdí ìfẹ́ mm-hmm. tó o bá ti jíire mm-hmm. ẹ àbùṣebùṣe. Ah, bí mo bá jí òun bẹ́ẹ̀ ní ọkàn mi bí mo bá sún ó lọ́lé háyà mi sáré wá kó fẹnu kó mi lẹ́nu má ṣe fi mí sílẹ̀ ní ìṣẹ́jú kan mo nífẹ̀ẹ́ olólùfẹ́. ìwọ olólùfẹ́ mi. olólùfẹ́ òyà kò níyàwá èkùrọ̀ máa ní alábàákú ẹ̀wà mo sinmi lé ọkàn olóòlù èèyàn mélòó lóyún ló tẹ̀tí ẹ̀ ti di ìyàwó ẹ̀ lọ́wọ́ mú nínú yín rí. yẹ́sọ. ìjọ ah, wo lẹ́yìn àti mọ́mì ti jọ̀wọ́ di ara yín mú fọwọ́ gbàdúrà báyìí. ká má tó sọ pé kẹ́ẹ̀kọrin ìfẹ́. jẹ́jẹ́ hmm. mọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló máa ń fún àwọn ọmọ yìí ní ayọ̀ tẹ́ ẹ bá fẹ́ ọ̀pọ̀ ìgbà tí máa fẹ́ rẹ́rìn lẹ́nu ọmọ mi kékeré mm. màmá báyìí ẹ̀ ṣeré ìgbà ló máa rẹ́rìn ìdí àtúntúmọ̀ ni wípé mm. a ò gbọ́dọ̀ máa fún wọn ní ìrírí pé èdè àìyedè ń wà láàrin ọkọláya mm. a máa jẹ́ kí wọ́n máa ní ìpayà lọ́pọ̀ ìgbà wípé ṣé bí ìgbéyàwó ṣe rí rèé bí ìgbéyàwó àwọn òbí ọmọ mi ṣe rí ó ti sọ àwọn ọmọ yẹn di ẹni tó ní ìpinnu búburú wípé àwọn ò ní gbéyàwó hmm. tàbí àwọn ò ní lọ́kọ. àwọn ò ní lọ́kọ bẹ́ẹ̀ ni. kò dẹ̀ sí nǹkan tó fà á nítorí pé ohun tí wọ́n ń rí ní ojoojúmọ́. bẹ́ẹ̀ ni èmi tiẹ̀ ti rí ọmọ kan tí ó lọ lórí ẹ̀rọ ayélujára ní àsìkò ìgbà kan tó lọ pokùnso hmm. ó kọ̀míìtì suicide ó lọ para ẹ̀ hmm. ó wá kọ lẹ́tà alẹ̀ wípé ìyá àti bàbá òun ló fa ìdí tóun fi lọ pokùnso nítorí pé ìjà hmm. ni lójoojúmọ́ kò sífẹ̀ẹ́ láàrin wọn tóun bá wá dé ilé ìwé táwọn ẹgbẹ́ òun bá ń sọ̀rọ̀ bàbá àtìyá wọn inú òun ò kì í dùn ó dẹ̀ ń pé nǹkan tó kù ni pé kóun lọ para wọn. Ah, bíbélì tó tiẹ̀ pé ìfẹ́ ní àkójá òfin ó ti ó ti wò pa ọlọ́run ọlọ́run ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ ní àṣepé irú ìfẹ́ wo làwa gangan wá ń lò nínú ilé hmm. tá a bá wá ń sọ nípa ìfẹ́ inú ilé ẹ jẹ́ ká rántí ìfẹ́ láàrin ọ̀gá sí àwọn ọmọọṣẹ́ hmm. tá a bá ń sọ nípa ìfẹ́ irú àwọn ìfẹ́ wo gan la fi ń hàn sí àwọn tájọ jẹ́ alábàáṣiṣẹ́ papọ̀ hmm. tá a bá wá ń sọ nípa yẹn irú àwọn ìfẹ́ wo gan la fi ń hàn fún àwọn tí wọ́n jẹ́ aládùúgbò Hmm. ẹni tó bá ní iṣẹ́ gidi lọ́wọ́ ó ń lọkùnrin ń wárí fún bóyá lo mọ̀ wípé Yorùbá tó sọ wípé apalára eh, ìgúnpá nìyí kan wọn ò yáwèrè àbí o rò pé bàbá tó sọ wípé wọ́n súnmọ́ wájú wọ́n ní tí àbárẹ́ ni gbẹ́kẹ̀lé ńkọ́ a sì tẹpámọ́ṣẹ́ ni. iṣẹ́ tí wọ́n wá ní kó o wá fẹ́ tẹpámọ́ nítorí pé hmm. ọ̀rẹ́ ni gbẹ́kẹ̀lé yẹn nítorí pé Yorùbá sọ wípé ẹni àbá gbọ́kànlé hmm. kò jẹni àgbà ẹni tó o fẹ́ sọ wípé o fẹ́ faratì yẹn hmm. bá mi akéwì Adéṣọlá bá akínilẹ̀ Yorùbá ní gbogbo ìlú Ìjẹ̀bú Òde àtàyíká rẹ̀ bá akíní a máa sọ wípé o ò tí ì dódò òun ò fẹ́ pọn mi hmm. ìwọ tó ò tí ì dódò tó fẹ́ pọn mi ìwọ gangan tó sì yẹ kí wọ́n sì máa fún ẹ ní eh. kọ́ọ̀bù ife kó o sì lọ́ọ́ máa bomi wá nínú bọ́kẹ́ẹ̀tì nínú ilé kó o máa mu hmm. ìwọ gangan ló fẹ́ lọ pọn mi tí gbogbo ilé fẹ́ mu ah. ṣé nítorí ojú rẹ tó ń dán yẹn hmm. àbí nítorí òroǹbó tó sáré sọ kùtù lára rẹ yẹn hmm. ló ti jẹ́ kó o máa ríra rẹ gẹ́gẹ́ bí ẹni pé o ti bá àwọn aṣíwájú tò àbí nítorí owó olówó tí wọ́n papọ̀ àti àjọ alájọ tó o dá àtowó olówó tó o jí mọ́ra wọn pẹ̀lú <laughs> ìrìnkùnrin ti jẹ́ áàpù òun ti jẹ́ kó máa wòra rẹ gẹ́gẹ́ bí ẹni pé wọn náà ti ara má jẹ́ kí n tán àǹtí mi kí àráìvà ẹ yẹn kó má wàá padà wá dìyà ọjọ́ ọ̀la fún ẹ ohun tó o ní láti ṣe náà ni wípé kó o farabalẹ̀ kó o dódò kó o tó pọn mi happy valentine. happy valentine. happy valentine olómi olómi ṣe àdùnkù ọdún náà ọ̀gá ẹ mọ̀ ṣe ẹ mọ̀ gbà àwé o ah, ẹ mọ̀ gbà àwé o Orísun ni mo máa wà Valentine Valentine lè ní àmì máa rìn valentine lè ní ẹ eh, eh, eh. <laughs> ah, ó ga ju ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí gbogbo ẹ̀yà ara létẹ̀ owó mi ó dá mi lójú pé ẹ ti rí ẹyọ kan tàbí méjì mú lórí gbogbo ọ̀rọ̀ tá a ti sọ ṣògo rẹ́ni mhm. kejì ó ti bá wa sọ yìí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ èmi pàápàá mo ti sọ ìwọ̀nba díẹ̀ tí mo lè bá wa sọ ẹ má jẹ́ ká torí pé a fẹ́ ṣe valentine ká lọ fi ń tàjẹ́ <laughs> ká lọ ń tàjẹ́ mm. ká fi ba ń tàjẹ́ jẹ́ ń tàjẹ́ lénìí mm ká wá fi bàǹtà jẹ ẹ ń tọ́ nǹkan lọ́run ti pèsè lẹ̀ fún wa ká lọ́ọ́ máa fi bà á jẹ́ ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ jẹ́ ká ṣe valentine ká fìfẹ́ hàn sí gbogbo àwọn aráalé wa lọ́kọ ládùúgbò nǹkan tí valentine wà fún nìyẹn ìfẹ́ gan ni ọlọ́run wa tó dá wa ọlọ́run ìfẹ́ ni. ẹ wo wa ti fẹ́ lẹ́yìn dágbére lórí ètò lẹ́ni náà nìyẹn oníyanṣe ọlọ́kà ṣé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ gbogbo yín pátápátá la kí ẹ kú àìbínú orúkọ tèmi ò tí ì yí padà ọlá ọ̀nàbàjọ èdìdí ìfẹ́ ti yín gangan ẹ duchess of love làwọn kan tún máa ń pè mí ní ìgboro àwọn kan tún máa ń pè mí láṣàkẹ́ ẹ alákọ̀ọ́ní pàápàá ò ní bínú kí ló ṣẹlẹ̀ ẹ òṣogbo rẹ̀ ní kejì àti dágbére náà nìyẹn. bẹ́ẹ̀ ni o kálukú dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n farabalẹ̀ bá wa wo ètò tòní hmm. ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kí ni ọkùnrin fẹ́ kí ni obìnrin hmm. fẹ́ ìfẹ́ tòótọ́ ni o ìgbanimọ́ra tọ̀yàyà tọ̀yàyà ìgbàgbọ́ inú ilé tí wọ́n pè ní trust ẹ jẹ́ ká máa gbára wa gbọ́ ká dẹ̀ ní ìfọkàntán tó dára hmm. kí ọkùnrin má rìn ní bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ nítorí pé ẹni tó bá rìn sin bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ náà ń fi ọ̀rọ̀ kọ̀rọ̀ kọ́ lọ́rùn òun náà ni o obìnrin tó bá rìn rìnkùnrin náà ni wọ́n máa ń fi èròkèrò kọ́ lọ́rùn ká máa rántí ní gbogbo ìgbà wípé ayé tá wà ayé ìfẹ́ ni o ká nífẹ̀ẹ́ ọlọ́run dáadáa nítorí kò mm. ní ẹlẹ́dàá wa ká nífẹ̀ẹ́ ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa ká sì wà nífẹ̀ẹ́ ara wa pẹ̀lú nítorí pé ẹlòmíì sọ wípé òun fẹ́ràn ara rẹ̀ ó ń ba ayé ara rẹ̀ jẹ́ ni ayé wa ò ní bàjẹ́ ọ̀nà wa ò ní dàrú o lórúkọ gbogbo àwọn tí a jọ pawọ́pọ̀ tí a jọ mú ètò tòní wá sí ojú ìwòran yín òun náà la fi ń kí wa nínú ilé jùwọ́n òun ni ó jẹ́ ẹni tí ó jẹ́ ayàwòrán tó jẹ́ marine tó dúró lórí ṣípù hmm. yẹn <laughs> marine gangan marine jù wọn. <laughs> marine gangan. <laughs> bẹ́ẹ̀ ni marine fẹ́mi wà ní orí agbára ayé nùmẹ̀lẹ́ ayé nùmẹ̀lẹ́ boyfriend ayé. marine yẹn torí wípé bó ṣe wà ẹ́ àwọn akọni èèyàn máa ń rí lójú agbani hmm. bákan náà marine, Francis ah, ògógó marine, Bọ́lá Kalẹ́ olóńgbà wa wò tó ń bá wa sùn bẹ́ẹ̀ ni Captain Ṣògo rèé. Eh marin marin marin captain <laughs> captain marin <laughs> captain àwọn marin. àbí ká máa fi eléyìí ká máa fi dágbére púpọ̀ lọ́wọ́ gbogbo wa wípé ẹ ṣé o bí ẹ ṣe farabalẹ̀ bá wa wo ètò tòní ìpàdé wa bí oyin nígbà tó fi máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ tẹ́ máa pàdé tó rira olówó ń yọ̀ hmm. àti kọ́kọ́rọ́ rọ̀ lórí àkọ́tún ètò yìí Ṣógórẹ́ni kejì lórúkọ tèmi bí ẹ̀yin bá fẹ́ pè wá ẹ pè wá sórí nọ́mbà tó wà ní ìsàlẹ̀ gbòmáwòrán yín yẹn fún ìpolówó ọjà tàbí ẹni ohun tẹ́ fẹ́ bá wa sọ ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn Francis ló gbóhùn mi sílẹ̀ pẹ̀lú Adégòkè ayọ̀ àti àlàáfíà la máa fi pàdé ó dàbọ̀. ó dàbọ̀.